وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله عليكم يا الله أولى جنجة الله وبعد محمد صلى الله عليه وسلم ولني يوم الجمعة èyí tí a lọ ṣàgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó bá ní kan pẹ̀lú àkíyà àti ọkàn àti ọkàn yìí kò látàkì kò láwùjọ wáyé lónìí kò sí àti ọkàn tó lọ́la sí àwọn láwùjọ kò láwùjọ mi bàjẹ́ náà gbogbo àwùjọ tí o bá ti mójútó tí o bá mójútó àtàwọn léèrè àwùjọ wọn ò lè tòrò láéláé ìbàjẹ́ yóò pọn káwá àwùjọ bẹ́ẹ̀ ìfọkànbalẹ̀ oníṣẹ́ bẹ́ẹ̀ àwọn àìsàn káìsàn tó mọ̀ tẹ̀lé àwùjọ náà láwọn àwùjọ tí kò bá tọ́ta òfin tata ń pè ní àlùfáà ìfọkànbalẹ̀ oníṣẹ́ àwùjọ yẹn. الله صلى الله عليه وسلم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمر وهم مرتدون قل الذين آمنوا أو تبعت إيمان أو تقل بعدها ولم يلبسوا إيمانهم lórí wọn ò fi ẹbọ wọn ò fi bà ìmọ̀nì náà jẹ́ ọlọ́wọ́ ní isa bá wọn lọ sí ìwúlẹ̀ àríkà lásìkò àbọ̀ irú àwọn ìjọba yìí fún ní kọkànbalẹ̀. òun ló fi jẹ́ pé táwọn fẹ́ sọ̀rọ̀ nípa security láwùjọ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ nípa tàwọn ìjọ ìpele dáadáa kò sí ẹni síbẹ̀ ẹni wo nàìjíríà wà báyìí lónìí bá mi sọ ọba security security security lókè nílẹ̀ ní gbogbo ẹ̀ ọ̀la ẹ̀kọ́ sí kò sí tó fà á ní fáfí àtàwọ̀ṣe tàwọn ìdí ò sí ní o títà orí bá ń bẹ kódà bẹ́ẹ̀ bá ti tó bá jalè yóò pa yóò wá pa rẹ̀ fúyọ̀ba títà orí bá ń bẹ tó bá jalè tàwọn ìlú ti ti bá ìwàjú ọmọ ìjọba ìmọ̀jáde àwọn ọ̀sán báyìí lẹ́sìn pé láti pàdé Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sàn sáwọn àtọ́jọ́ ìkálẹ̀ àwọn òfin ẹgbẹ́ bá ti báyìí lẹ́sìn báyìí èèyàn mélòó wọ́n ti fún bẹ́ẹ̀ ẹ ti wo àwọn ìdájọ́ pé ẹ bẹ́ẹ̀ bá ti báyìí bẹ́ẹ̀ bá dájọ́ bẹ́ẹ̀ bá ti báyìí ẹ ti báyìí fún pàtàkì ọ̀rọ̀ zina ẹ rí kí wọ́n máa ń kóra wọn bá ní Muhammad sallallahu alaihi wa sallam kí kí ló fà á lè ṣe àti àlàáfíà ìpalẹ̀ àlàáfíà lọ́làáfíà rẹ̀ olùjọ́ pé àti ká mójútó òun láti yọjọ́ ilẹ̀ àti sọ ọkọ́ láti sàpò ilé kan gbogbo àdúrà jùmọ̀ àtàkùbà àhàd àtùmọ̀ sàlàyé pàtàkì ìdí náà àmọ̀ sọ́lọ́ọ̀lì ìdọ́lọ́wọ́ fi sànù wa lórí ẹ̀ yìí náà fílẹ̀ kalẹ̀ ní náà fi kalẹ̀ ní gbogbo ọjọ́ ojúmọ̀ báyìí náà sàlàyé ẹ̀. ibi tá a dé ìgbà òrìlò ìlẹ́ẹ̀dì alẹ́ ọ̀sì wọ̀síwá ìyí alẹ́ àwọ̀sì. afẹ́fẹ́ rẹ̀ lẹ̀ àwọn àdéjà ní Muhammad tí ń kì di gíga ọlọ́run ìwà lórí ọlọ́run lórí àwọn ẹrú rẹ̀ òkè wa lọ́nà bá wà àti kí ọlọ́run ọba èsì rinlẹ̀ àwọn àdìsí sọpọ́lọ́ ọba bẹ ní òkè sámà àbí òkè alára ìlú wa a ti ka àwọn àhàdí kò sí àfàmúwàmúwa àfàwọn ìlú sẹ́yìn àwọn ìlú ọ̀gbọ́n ìhánà ṣáájú àfàwọn ìpèmí àtàwọn fàwùzán àwọn làánù lọ́wọ́ àbíbọ̀ ọ̀rọ̀ àwọn ibi tí a ti bẹ̀rẹ̀ òun náà ni ọ̀kọ́ olùwú aláàfù ọ̀pọ̀ dáìrì pé aláàbí ọlọ́run ń bẹ lókè ọmọ rẹ̀ ẹ̀kọ́ tí a lọ bẹ̀rẹ̀ sí ọ̀hún. bàbá ní sábàgbàgbé a ti sàlàyé nípa aláàfù àti àyẹ̀wò yá ọ̀kọ́ olùwú ọwọ́ dáìrì àì ọwọ́ àlùmọ̀kùnkọ̀. ìyẹn ni pé ọlọ́run ọba aláràtí rẹ̀ láàrin màkùnkọ́ọ̀tì ló wà àmì lókè màkùnkọ́ọ̀tì àwọn ẹ̀dá wàtàmáwò wàtàmáwò min màkùnkọ́ọ̀tì láti àyẹ̀wò àárẹ̀. aláràtí ọlọ́run òkè àwọn ẹ̀dá ọlọ́run wà kì í bẹ̀yẹ̀ nìkan. lọ́wọ́ náà sì rèé. منو كله نوع ها نوع من نوع التي بينها الرسول لأصحابه في الحديث إلى أن النبي صلى الله عليه وسلم لطا على وما الصحابة عليه في حديث ساقة وجاية الذي ذكر فيه مبدا ما بين السماء والحديث ما بين كل السماء والسماء وكفر كل الزمان والبحر الذي فوق الزمان السبع وما بين أسفله وعلاه وما فوق ذلك البحر من أوعاد الثمانية العظيمة ثم فوق ذلك العرش يلقي لين لين فوق السماء لين سماء سماء ناني بكنا àwọn omi àwọn oyò àtàwọn kan tí mẹ́rin òkè sọ́nà méjèèjì láàrin kọ̀ọ̀kan rẹ̀ àtòkè àtìsálẹ̀ rẹ̀ sọ́nà ọba sùhánà wọn kàrádá olùgbogbo náà ló wà. ayé táwọn àlejò ìwà gẹ̀ẹ́dẹ́ ìlú gàdá yìí ọlọ́run bá wà lórí gbogbo tá a sọ yìí gẹ́gẹ́ bó ti yẹ. wọ́n wá ìyá àlámù àǹkùn àlejò gbólóhùn ànábìgbó torí fún wa lókè gbogbo àyè ló fún láǹfààní láti máa gbogbo náà ṣe pé ó mọ gbogbo sẹ́ǹsì pátá bẹ̀rẹ̀ nìyí pẹ̀lú mọ̀ tó ní àlùmọ̀ṣẹ́tù lẹ́rì ìlà yàtọ̀ alẹ́ ìṣe ìmọ̀ ọlọ́run bá ń bẹ pẹ̀lú ìmọ̀ ọlọ́run bá ń bẹ pẹ̀lú gbogbo sẹ́ǹsì pátá ó rọ́ kíká gbogbo nǹkan pátápátá kò pamọ́ sọ rárá kó tilẹ̀ wò ma àwọn akẹ́kẹ́ ìṣúra والشاهد من الحديث عندما بعد الزكاية إنفاق علو الله على عرشه كما قيل رعبا وكيرا سلوى وأن عرشه فوق مخلوقات كلها على رأسنا دري من بلوك الإبوة ويدار فتا وأن علم الله سبحانه وتعالى في كعب ما رعبا محيط قتل كلك بأعمال العباد gbogbo sábàwọn ẹ̀rọ ṣe pátá làyà fàlẹ́ yìí ni hù ṣẹ́yìn kò sí kankan tó pamọ́ fọlọ́ ọba níbi sábàwọn ẹ̀dá ṣe. ọ̀kan olówó lè jẹ́ àríyá ọ̀rọ̀ alẹ́ Muhammad ọlọ́wọ́ alẹ́sẹ̀lẹ̀ fún járíyá ẹrú bẹ̀rẹ̀ ti Muawiya àtúlàmì ayé amadu Muawiya bọ́lá ṣàkàrẹ̀ èyẹ pé. ẹrúfẹ́ lọ́sẹ̀ Ahmad ẹrúfẹ́ Muawiya tó jọrọ haka ìnàmà bọ́bọ̀bà àlẹ́yà tẹ̀síìdù ha nígbà ẹrú rẹ̀ bínú sí Muawiya títí Muawiya falasama ha fún ha wà sọ́kàrà ọ̀sùn fún wa gbalẹ̀ ló ló ti dáná àwọn ẹran rẹ̀ tí títọ́jú ó wá ní kí arábìnrin yìí wọ́n bá wọn kó tó. arákùnrin kò mójú dáadáa tí kókó tí wọ́n ń jẹ nínú àwọn ẹran yìí inú wa bí gan àlàfọ́ màá inú ti bí wa gba arábìnrin náà gba lójú fún mọ́nà mẹ́rin lẹ́yìn ìgbà tó gba lójú náà ó wá kàlámà old grey wàhálà ìrẹsẹ̀ ní ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ bá ti tí ò da ẹsẹ̀ kẹfẹ́ tọ́lọ́ bá ní kí ẹni grey kí ẹni grey gbé kẹ́ni yẹ kí ẹni máa fi mara mi wọ́n ti tó ẹni gbé adámú yẹ ìṣẹ̀lẹ̀ kílà pé àmì àti àmà ẹ̀rú lásán ẹ̀rú rẹ̀ yìí àwọn náà ti gbọ́ yẹ pé tó bá wù àwọn làwọn lè pẹ̀lú ẹrú tó ti bẹ́ẹ̀ àti ẹ̀kọ́ yẹ kí wọ́n á gbà lójú ni ẹ̀wù báwọn sọ wà tó máa ronú ẹsẹ̀ kan náà nàdà wà kábàámọ̀ lè pàtó sí وخبر رسول الله صلى الله عليه وسلم هو أمر في الله أمره تلك فقال هو أمر في النبي àfàlẹ́ tọ́lọ́sẹ̀kọ̀ ha tí mo lè yọkùn jẹ mo lè yọkùn jẹ. ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bí ayé àyíká tó máa lọ àwọn ẹ̀kọ́ akọ́kọ́ tó lórí àwọn ẹ̀kọ́ mi ti ní àbíjà àdéhùn táwọn orí ẹ̀ka bẹ́ẹ̀ bá ti yàn lọ wọ́n ní kò sí wọ́n ní Yorùbá lórí ẹ̀wọ̀n wọ́n ní kò sí táwọn ti àgbà ṣe kí lọ́nà mi ọ̀rọ̀ kọ́ ọ̀nà èèyàn mọ́sọ̀ bẹ́ẹ̀ wọ́n náà tún jẹ́ yẹn jẹ́ àìní yẹn jẹ́ tí ìbá ṣe tí òta fún yẹn láwọn ọmọ tẹ́lẹ̀ lọ́n bẹ lábẹ́ wa kọ́dọ̀ ọmọ náà bí àbúrò wa ni kọ́dọ̀ ọmọ tó wà tábàtì tá a ṣe òkè tá a ṣe fún wa àwọn àti ìbá ṣe òkè kò dáa káwọn ẹ̀ka tó pè lórí fún láti lè ṣàfihàn pé ìta tó ga sẹ́ẹ̀rì gírímọ́ńkáì díẹ̀ díẹ̀ tó máa bẹ̀rẹ̀ o díẹ̀ díẹ̀ tó máa bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀bẹ̀ ẹ̀rù ni abẹ́ ìfọ́tà ń gbà ẹ̀rù láǹtà ó kàn gba ẹ̀rù létí ta ẹ̀rù ló gbá létí ọmọ ìyá ọmọdé rẹ̀ tó ti gbá létí ọmọ ìyá ọmọ àbúrò rẹ̀ tó ti gbá létí ọmọ yìí ìgbà tó ti gbọ́mọ tẹ́lẹ̀ sí kò sí bẹ́ẹ̀ náà báyà pàṣẹ wọn náà gba ọlẹ́rú pé àtẹ̀tẹ̀mọ̀ ah, yóò da ojú ọmọ ojú ọmọ Ah, sọ́ọ́rì o wọ́n ti lọ àláì àbí bọ́ọ̀lù ti kankan fún un wọ́n á rí pẹ̀lú wa wà lọ́ba àti Muhammad wọ́n á dùn òbí wa lẹ́bi tó wọlé tó wọlé yọ òun ẹrú kò lọ́wọ́ ẹ̀wọ̀n ló ti lẹ́kọ̀ọ́ lọ́la rẹ̀ bá. tí ọ̀rẹ́ yìí wọ́n tí ọ̀rẹ́ yìí wọ́n lọ́nìyàn owó ńláńlá ni pé èló ni òun àti lọ́sẹ̀ fọ́tà ẹ̀rù mi dàgbé látọ̀wọ́ ara rẹ̀ lórí ẹ̀fẹ̀ rúlẹ̀ wọ́n ti kó ni. síṣẹ́ ní lọ síṣẹ́ bọ́ ti yọra rẹ̀. ẹrú lásìkò yìí ara wọn ó bíi irinṣẹ́ instrument tí èèyàn fi ń rówó bí instrument lórí bí ẹni tó lóko tó ní tractor àbí tó gba àwọn abẹ́ kìnìún tí wọ́n san wọn bí àwọn ẹrú yẹn gbà wọn wọ́n fi ẹrú pa owó ni wọ́n bá ti lẹ́rú tó lọ́yẹ̀ kí ni èyí ti lówó yìí tó ọkàn ní ẹ máa kọ́ ẹ lọ́lẹ̀ kó máa kọ́ lọ àti bẹ́ẹ̀ náà kọ́ ọ̀nì kan kọ́ wọ́ wọ́n wá lè ṣe jẹ́ ṣiṣẹ́ tí yóò ṣe ní wàá wọn ayélujára tí yóò ṣe ní ìlú ní wọn bílíọ̀nù náírà ẹni ló jẹ lásọ̀kà fún wa. ìkálíbà máa ń rírì rírì tẹ́lẹ̀ yìí ṣe ni ọ̀gá wà ní ṣe ni pé ó wá nírú ẹrú tí tí ọ̀fẹ́ fún yàn ìṣẹ́jọ́ kékeré tí wọn fi tẹ́lẹ̀ bàbá wọn ṣe fún yàn ìwọ̀n fún sálárì alábìnrin kan tẹ́lẹ̀ pẹ̀lú tó wá ṣe fún tó gbà lé kí ó fi sọ ni ó sì fi alẹ́ ìlú kan tẹ̀sí jẹ́ ó yẹ kó bá lóyún tó bọ̀dọ̀ bóyá èyí tó gbà ó gbà lóyún. àwọn wa ló bá ní Muhammad sọ̀rọ̀ máa sọ̀rọ̀ kan ó gbà ní àìsí bá wọn tẹ̀lé àyàn. wọ́n ní ẹrú ní bàbá àbí ẹrú ní bàbá ọ̀nà lóyún yìí. هو عبد الله محمد صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم àlẹ́bí ní kò sí tó kú bẹ́ẹ̀ ó dà bá lè ṣe bẹ́ẹ̀ àmọ́ òjì ní bíhà mo wá mo wá tó lọ mi náà. àwọn sàbí àlẹ́ sọ̀rọ̀ náà wọ́n àlẹ́ wọ́n sẹ́sẹ̀ bọ́yá kọ́mi ta kọ́ kọ́ kákó lọ sí àkórí ẹ̀ káàdé ìlú àwọn tí wọ́n gbogbo tí bá ṣe láyé wọ́n ẹ̀ kọ́ lọ́sẹ̀ ká ilé ذهب إلى رسوله ọ̀dọ̀ alẹ́ mi ló lọ. níta náà lọ́wọ́ ti láyé lónìí ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ alámọ̀rí ayé wa náà ni ẹ̀já parapọ̀ náà lọ́wọ́ náà ni. kí lànà mi sọ lórí ẹ̀ kí lọ́nà sọ lórí ẹ̀ àwọn òdùwà ṣe tán àdùmọ̀ṣe kọ́nà ẹ̀wọ̀ ìdókẹ́rẹ́ tó dà lónìí tí ẹ̀sìn ti sòwò yẹn lórí àwọn èèyàn lónìí àwọn èèyàn ti kọ́kọ́ bẹ́ẹ̀ ni ká tó ṣe nǹkan lẹ́ka tó kéde yìí kàmọ́ wá dẹ̀lú lẹ́rẹ̀ ìgbà tó fi sí òṣèlú wá dẹ̀lú ìlú èyí tí ó rìn lẹ́nu ọ̀sẹ̀ pé tẹ̀ ní ìlú tí ó ní nǹkan yẹn ti kéde tó ló dá lọ́mọ àkàbí ṣìtáyé ti jòkó tì ọ́ òun ló jẹ́ pé àbáwa àlòfẹ́ mi ìrọ̀ṣọ́ ọ̀pá ọ̀sẹ̀ rẹ̀ ó ní kéèyàn tó ń ní ìgbó ti lẹ́nu kan yìí wá ẹ̀rí náà tọ́jú wá ẹ̀rí ọ̀wà àmọ́ kọ́ ọdún máa ń ṣe nǹkan kọ́ ọdún máa wẹ̀rí èṣù máa ń lò yàn bẹ́ẹ̀. ẹ wọ kọ́lọ́ máa ń ṣe bòmí lónìí wọn ò wá ìdíwọ́n táwọn ṣe bòmí káàkiri káàkiri wọn ṣe bòmí wọn ò wá ìdíwọ́n táwọn ṣe bàbá àwọn tó wá sí sáàbù olùdí ọjà bíbí àti láti mọ̀mọ́ láti mọ̀mọ́ wọn pé ilé kéwọn olówóṣù mọ̀lú lọ́dọọdún àwọn náà ti rí náà pọ́lá bẹ́ẹ̀ àwọn kan wọn kọ́ lé ní ẹgbẹ́ òun wọn sọ ẹni sẹ́wọ́n ní olùdí ọjà àwọn náà wọ́n ti síra wọ́n wá ń lọ láì bíi wọ́n máa ń kò sí náà lọ́lẹ̀ nígbà tí wọ́n wá ní pé ẹ̀rí tó ń wọ̀ nípò lálẹ́ kan máa wá kí lè wọ́n wá wọ́n wá ń wọ ẹ̀rí tó dáa wọ́n wá wà lọ wọ́n wà lọ wọ́n wà lọ wọ́n sọ máa ń gbá mọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa sọ wọ́n máa sọ òní jọra wọn tí wọ́n wá rí àdìsí tó lẹ wọ́n dàbí wọ́n kọ́ sí sínú àpé àdìsí tó rẹ̀ wọ́n ti kéde yìí wọ́n ti nù wọ́n ti àdìsí bá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti yí bá lórí lọ́wọ́ nù báwọn ìdílé àti ọ̀ṣẹ̀ yẹn àmì tó bá jó sún náà kẹ́ tó ṣe nǹkan kẹ́ tó tó dàgbé lórí nǹkan tí báyìí lámà ti kà yìí ẹ wá ẹ̀rí lórí rẹ̀ náà kẹ́ tó máa dé tẹ́ ẹ̀ bá wọ́n ẹ̀rí kẹ́ tó máa dé kẹ́ ẹ̀ mọ̀ ẹ̀rí ló kẹ́ máa dé kẹ́ ẹ̀ sì máa àlàáfíà tó fún yín sẹ́fà bàrà ń pàkíyèsí yín sí ẹ̀rẹ̀ yarí ẹ̀ wọ́n ti máa wẹ́rí tó ní kẹ́ máa dé ìgbà lọ́wọ́ ni mo ní sálàpù lórí ẹ̀ ìwà ìgbà náà mo ní sálàpù lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀wá ni mo sálàpù ọba tó wá sálàpù lórí lọ́wọ́ fún ìdí ẹ̀ wá ní mú yun ọ̀wá ní ọ̀bẹ́yà àdá fẹ́ àdá máa sálàpù tí wọ́n mú padà máa jẹ rí lọ́pàá àwọn náà jọra wa ìwà lọ́wọ́ ni mo ní sálàpù lórí ẹ̀ lé ẹnìkan bẹ́ẹ̀ sọ fún ọ fẹ́ kọ́rẹ́tì ẹ̀ ní o fẹ́ kọ́rẹ́tì ẹ̀ lórí wáàdì wá fún olùsíkì olùsíkì wọn á pè pé àti tọkọ dídá oníbẹ̀rẹ̀ ìgbésẹ̀ sábà kò yẹ pé níyàn pé èèyàn síkì wàláyé àdéhùn wọn bẹ̀rẹ̀ wọn tàbí sábàbù rẹ̀ èyí tí wọn lẹ́nu wa kò bá lẹ́nu wa kò ní sáré wọn wá lé sábàbù náà wọn gbàdá tí wọn bí wọn sọ pé ìlú kọ̀dọ̀ ó ọmọ àti tí wọ́n dàbẹ́ bí pọ̀lọ́ abẹ́tọ́ bá rí dàtà rí wọ́n dàbẹ́ bí rọ̀bí tẹ́tọ́ wọn bá tọ́rọ dàbẹ́ bí ọ̀dọ́ mi ẹ̀wọ̀n kan kó tó bí o lórí kan kí lápò tó jẹ̀mọ́ ẹ̀ ẹ̀ lọ́dọ̀ anábì ẹ̀wọ́ ẹ̀ lọ́dọ̀ alẹ́ alẹ́ tó wá sí láyé lónìí mo فأتى بها رسول الله صلى الله عليه وسلم قال لها wọn àwọn ọba ní Muhammad ọ̀la láha àlejò wa pé àyìnà lọ àlejò wa pé ìlú rẹ pé wọ́n ti dẹ́wọ̀ fún ọ wọ́n bá ti gba fún wọn ó fẹ́ gba fún wọn náà ó fẹ́ kó lálọ́ ẹrú kó nínú kó jọrọ lọ́àbí tó tó bá kó bá kó nínú ẹrú jọrọ lọ́àbí ó ti láwọn ọkọ̀ títí dandan lóòótọ́ ẹ̀ láyé lóòótọ́ ẹ̀ sì ń àwọn ìwà lọ́ọ̀kọ̀ títí dandan yóò lọ́ọ̀kọ̀ títí ọkọ̀ títí àǹfààní àtàlọ́lù ti kó náà lè ráyè láti fi lè yí láti kó kí àjọ pé ìmúlẹ́ràn yìí ìmúlẹ́lẹ́ aṣọ ìdèmí bẹ́ẹ̀ máa ẹrú ní eléyìí wọn gbogbo tó bá ti ta lónìí wọ́n lè tó lẹ́rú bó ti inú ìṣẹ̀lẹ̀ àdánù ẹni bá lẹ́rú ló lẹ́rú. tó bá ní sìn àníbi wọn bèèrè ọ ẹ pé ayé nù lọ níbi ọlọ́mọba wà. فيه دليل على جواز السؤال عن الله بأي ajẹ́ pé àwọn àti ìgbé ìgbọ́nwó yẹn ti gbọ́dọ̀ bá wà kọ́mọ́lá àti wọn béèrè tẹ́lẹ̀ kan wọn béèrè lọ́wọ́ lọ́mọ ẹni tí nídìí òní pé bàtẹ́ lọ́wọ́ bá bẹ ní àlàárà àti kẹwàá nípa kò ló ti tó mẹ́ tí mọ́mọ́ ẹni sọ pé fídí àní ìjẹ́ béèrè ẹmu jáde kó mọ́sálásí ṣé wàá ní ti ẹmu jáde kó mọ́sálásí àwọn afọ àkọsẹ pẹ̀lú bẹ́ẹ̀ yìí náà ṣe di àti Muhammad ẹrí tó wà lọ eléyìí ni tí ìjẹ̀bi ẹ̀rí bẹ́ẹ̀ eléyìí alájà wa tí ó lẹ́kọ̀ọ́ àtùwàl ìmọ̀ béèrè ẹ̀ àdìláyé ṣe àyè tí ní bọ̀lọ́ bá wà á lè bìyàn pé bọ̀lọ́ bá bá ní kílódé ọ̀hún àná fi náà béèrè lọ́wọ́ ẹrú bẹ̀rẹ̀ ọ̀ọ́lẹ̀ ìtàn ó wá fi أي الله سبحانه وتعالى في السماء فقدم تفسير هذه الكلمة قل الله بين السماء أما في صلاة كلمة كل في السماء ليس ما جماعة على قال لها النبي صلى الله عليه وسلم أنا wa في síwájú ọ̀rẹ́ pé mọ́ni àná èmi ti ń يسألها عن اعتقادها فيه ó fẹ́ béèrè kí ni àjọ kan rẹ̀ lérí àwọn béèrè méjèèjì yìí kí láti ọkàn rẹ̀ ọlọ́ ìtọ́wọ̀ bá wà kí láti ọkàn rẹ̀ bẹ́ẹ̀. adébútà ni wọ́n fẹ́ pọ̀ rẹ̀ ti àwọn èèyàn àwọn àna ni wọ́n béèrè báwọn náà lọ́rọ̀ àfídà mi brọ́dà sísà màmá mi bàbá mi ẹ̀rọ kùn ọlọ́rọ̀ ẹbí ìrìn lọ́wọ́ yẹn ilẹ̀ ẹbí ìrìn ẹ̀rọ kùn ọlọ́rọ̀ máa wà kẹlẹ́bà tó wọn dé lára tó lè sọ̀rọ̀ ìdẹ́rú dáadáa fọ́lọ́ òní tí ẹ̀rọ tó wọn bá wà tàbí iná tó bá dìbò sí òní àbáǹkọ́ òní tó wà tó wà rí ọwọ́ àfọwọ́ lẹ́nu ìlú yìí nínú àlùkò hánì bíbélì nínú àbíkú tó bá náà ìfẹ́ tó ní àwọn èèyàn lóye ló ní àwọn èèyàn ti takú rẹ̀ pé kò sí tọ́lọ̀ wọn ẹni gbogbo àlàyé náà máa ṣe kò sí tó fà á wọ́n ti gbó lérí ẹ̀tọ́ tó máa wá ẹ̀ káàkiri ètò àwọn pẹ̀lẹ́ rè ṣùgbọ́n àwọn apẹ̀lẹ́ rè àwọn kan tó jẹ́ òkú ló ń lọ wá. sọ wọ́n ní àlẹ́bí bẹ́ẹ̀ lọ lórí àjọ ọ̀gbọ̀n rẹ̀ ni kọ́ ọ̀dẹ́ arábìnrin náà fi kúbi àǹtẹ̀ رسول الله أعوذ بسي الله البيض عقب الله إله في الرسالة إن الفاتح محمد صلى الله عليه وسلم وأنا نطور وكم قال صلى الله عليه وسلم أنا أقول بسيدها تلتوني أعطيتها إنها مؤمنة ẹjọ́ ní ikú òní ẹrú fa innaha mu'mina mu'mini ni ayé mùsùlùmá níbi tẹ́ bá ti rí tọ́ba lo gbólóhùn alimẹ́ẹ̀ àbí alìsílám tọ́ba lò tó wà ní jùmọ̀túmọ̀ alìsílám jùmọ̀túmọ̀ alìsílám kó jùmọ̀túmọ̀ bọ̀ ní ìbàyìí tó túmọ̀ nínú wọ́n ti islam rẹ̀ fún èyí ṣe imani èyí ṣe mumin nítorí pé àwọn sọ́nà tí wọ́n bá nàbí yìí àwọn àárọ̀ ọ̀ láti àárọ̀ àmàna wọ́n sàfihàn imani tó dáwọn pé a ti di mumin ní. ẹ sì rí pé kèé ti fáwọn ènìyàn ti ń dá ìsìlámù ní kọ́nà fẹ́ kọ́ ti ń dá ìsìlámù náà ẹni iṣẹ́ ń dá ìsìlámù báyìí àlejò yẹn ti lánàá ilẹ̀ fún ni àlejò ti sọ ọmọ ìdí yìí ayé iná mùsùlùmá mùsùlùmá mùsùlùmá ni tó bá ti tẹ̀sán balẹ̀ òní yẹn àlejò yẹn ti kọ́ owó ní oyè owó ní ẹrú pé ti di ó ti mú mi látara pé ìbéèrè kan tó yẹ lọ́wọ́ rẹ̀ àti púpọ̀. nírọ̀lẹ́ màkàǹkà ìyáàrú sọ̀rọ̀ ṣe à ń ka nípa ọlọ́run bá ń sàlàyé ipò tiẹ̀ pé bóò láti máa ṣe ìdájọ́ pé àwọn èèyàn á máa ṣe ìdájọ́ àlá àzọ́ ẹ̀ àwọn ìdájọ́ lórí àzọ́ ẹ̀ nǹkan tó bá hàn sí wa láwọn ìdájọ́ lórí ìjọ tó bá wọn àti àbáyé àwọn àti kọ̀ọ̀kọ́lẹ̀ fúnta ni ẹ́ fọlá káláwà ni àwọn onígbà àwọn àbúlé àbí àwọn àbújá ní ṣé wọn mọ́tà lẹ́bi ṣe ìyẹn àwò rẹ̀ ṣé kí lójú tí wọ́n ní o ìgbà lẹ́bi sọ fún ọ pé ànábì ọlọ́nu ṣé bá lè ṣe àwọn ẹ̀dẹ́ rò pé arábìnrin yìí ó lè sọ nítorí pé kájú àgbẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ fẹ́ lè sílẹ̀ èyí tó mọ̀ sí wa ni pé pé òjíṣẹ́ ọlọ́run bá ní ọ́ kámọ́ fún tùmọ̀ mí pé ẹ̀wọ̀n kan rẹ̀ wò àkàdìdì kan lé ọ̀sìn ọ̀rẹ́ alákòóso ọlọ́bí alẹ́ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ẹ ti gbé pé káàbẹ̀ ti àbújá ọ̀nà ìlàwé ọ̀nà ìlàwé nítorí wọn lọ sí ọba àwọn ènìyàn láì ẹ jẹ́ ká bẹ̀rù náà ọba tí ẹ bá ní báyìí lórí wàhálà ẹ̀dá bẹ́ẹ̀ ní tó ṣe báyìí tó ṣe bóun tí ẹ bá sọ pé báyìí mo rí o èmi ẹ ti báyìí o ó tó kágbà o nínú pé àwọn kan ò sọ tó bá wọn tẹ ìgbà wọlé báwọn kan ẹni wá sàlàyé sàlàyé sàlàyé tẹ ìgbà lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ wọn àdìgbà ní muhammadu sallam àdìgbà wọn bẹ wíwà lẹ́yìn tá a bá lọ sójú ogun àti ìyàgbé ìyá parí ara wa àwọn bára wa yá òun yọ̀dà lọ́wọ́ ìdílé yàdà lọ́wọ́ ní ń bí mi ń gbàgbọ́ kí mo jẹ́ mùsùlùmí èmi náà ń bá ń gbàgbọ́ jẹ́ káàkiri ìtajà wájú àbá bó ṣe ọlọ́wọ́ ní kọ́ rẹ̀ bá mi bó ṣe sọ ìdá sí mi nù ìdáwà tí ọ̀rọ̀ nìkan lẹ̀. káàdì ẹ̀dọ́ títà ti ń jà lẹ́kẹ̀ẹ́ ti dáàbò tó lé ní ó wá ti gbé ó wá sáré bọ́ sí owó bọ́ sí gẹ́gẹ́ tí ó kò tó lé ní kí n bọ́ sí àyè kó fi ìfẹ́ di ti á gé níwájú mo ti di mùsùlùmí o mo ti mùsùlùmí o ànábì ni mọ́ bàjá mọ́ ó wá tún kíní yẹn sọ pé àníwà ànábì kọ́tọ̀ á yàda yà á ló gbé mi lọ́wọ́ lẹ́gbàá tó gbé mi lọ́wọ́ fẹ́ ó gbé mi lọ́wọ́ fẹ́ nígbà tó jà lọ wáyà asilamutu bọ́tọ̀ rẹ́dà asilamutu ìwà ànábì kìlọ̀ ànábì ni láti pọ̀ sí lọ́ bàjá mọ́. mọ́ bàjá mọ́ dáadọ́ pẹ̀lú kíni ẹni tí wọ́n ti wá ní. kálọ̀ wá nípa àwọn ẹ̀sìn bẹ́ẹ̀. ní tó bá hàn sí wa òun ni káwọn fi báwọn yẹn lò. nígbà tó bá sọ pé nípa ara wọn pé báyìí ẹsìn ìdí àwùjọ pé ẹnìkan lábújá èmi ò ṣe bẹ́ẹ̀. lágbájá kiri ni ọ́ ní èrè bẹ́ẹ̀ ẹ wò báyìí ẹ wò báyìí ẹ wò báyìí ẹ wá ní wọn ẹ̀ka bọ́ọ̀sì gbangba yé báyìí ni ẹ kọ́ ọ̀rìn àyínà lọ lọ́wọ́ bá wà àmọ́ wọ́n ní àná àǹtá rasulullah àtàkì àbá iná hámọ́mìnà àpẹẹrẹ ilẹ̀ kókó lẹ́rú mọ́mìnì ni mọ́mìnì ni ẹni tó ti lọ bá ní muhammadu sallallahu alayhi wa sallam aróko ni aróko wà bá ní muhammadu islam wa ibi kíyà gbẹ́gbọ́dù ọ̀láyà àbí tí bàárẹ̀ ti nìkan ló kù. àwọn nǹkan tó yẹ pé yẹ pé ó ti ṣẹlẹ̀ lójú ayọ̀ níbi o àwọn ò lè darú ẹ̀. àdébí ti ń gà òun ń tẹ̀sí rán àdébá lẹ́bi láwọn kan sí o. ẹni yẹn ànábì ò máa rí ó wá bá lórí pé òun rọ́ọ̀sù wọ́n fẹ́ gbáwẹ̀ wọ́n ní mo rọ́ọ̀sù ànábì ní atẹ́sí hàdù an la ilaha illallah wa anna rasulullah ibi tata yìí lọ nánu sọ gba kó sọ gba kan àbọ̀ náà nínú gba bẹ́ẹ̀ ọgbà kó sọ náà bá nínú ló gbà níbi tó ti di kílíà kan lóṣù ó ti di àtàn lóṣù àwa táà ń láàmú ló dalẹ̀ gbàwé àwọn nǹkan yìí ní sọ fún wa pé ṣé àmọ́ báwọn èèyàn lò. بالظاهر أما أسرار نتركه أو نتركها أه. لله سبحانه وتعالى فوق ọlọ́run la bì ẹ wo sámà náà nígbà táwọn ẹbí rán wọn sẹ́ kán lọ bá wọn kẹfẹ́ rí bí kan ṣe wọn tán bọ̀ tán yọ yọ yọ ìdá gbogbo ẹ̀ náà lọ́wọ́ yìí lẹ́yìn tí wọ́n parí wọn kéré pé àṣẹ́rọ láìláìlọ́lá àṣẹ́rọ láìláìlọ́lá láìláìlọ́lá mọ̀ lọ́wọ́ fi ní pariwo rẹ̀ àwọn yóò ti bílẹ̀ ọkọ̀ jálẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ abílẹ̀ sáwọn lè lè bílẹ̀ ọ̀hún ó àgbà tó ṣe é kalẹ̀ kí ló dé àgbàtúwà lẹ́rú bà kò dá tẹ́kọ́ ti ìtọ́nà ọba ń sọ ẹ̀sì ìtọ́ ẹ̀ká bílẹ̀ fọ́nà kò sí tọ́nà ọba mú ẹ̀rú bà ni ẹ̀rú bà ló ti ọkàn nìyí o ẹ̀ ń wáyà tí pẹ́yà ó ti nǹkan yẹn ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó rẹ̀ ni àmọ́kọ́ àtúntò náà rẹ̀ fún o mùsùlùmí ó lè nira fún kó wà lóore bẹ́ẹ̀ ní mùsùlùmí o. ẹ wo òbúdá ilé yà ẹ wo tó tẹ̀lé bẹ́ẹ̀. ẹnì yẹn mọ́kà ló wà àmọ́ ó ti ìsìláàmù ti wù ú kò lè fi ìsìláàmù hàn gbàdágbàdá àwọn ẹni tí tó máa pàdé lọ́jọ́ náà ó sì ó sì wà ń bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ náà màdé ó ti sọ dé bíyà bóná ti lọ́gbọ̀n tó ti kó tẹ láwọn gbèbè mọ́kà ó tẹ̀lé wọn bẹ́ẹ̀. nígbà tí wọ́n dé ràmẹ́ báyìí dé ẹsẹ̀ kan náà bú ó kàn kó sọ àwọn òkú mi láti jọ yìí ẹ̀sìn jẹ́ ẹ̀ wọ́n ìta ló kàn wá kí ni ọ́ nǹkan rere ìgbóni tán ṣé mùsùlùmí ni ọ́ àná mùsùlùmí sáàlù sínú ni ọ́ àná sáàlù sínú àti sábà kí ni ọ́ àbíjẹ́ bá tó rí sẹ́mi kó ṣe fóyà tó ní sára sí ìgbàlú ṣé bá ní nǹkan lè tó wá tó fún òye sílẹ̀ wa níbi àkàmé ní méjì fẹ́ta sọ́wọ́ tó wọ́n wá kúlẹ̀ àdébà àmà. Sallallahu alaihi wasallam tó lára àwọn ẹ̀kọ́ tó kó wọn bí àdébà yìí yàtọ̀ sí tá a torí ẹ̀mọ́ adé ní sábà bẹ̀rẹ̀ fáwọn ìṣòwò àti ìbùdó ẹ̀ka tó kúnra wa. Ànẹ́bí sallallahu alaihi wasallam ó lẹ́nu lẹ́nu gbà sí ma ètò kan béèrè arábìnrin náà nìyẹn. Ọ̀gbọ̀gbẹ́ wa máa béèrè àwọn béèrè ní àgbákò bẹ́ẹ̀ náà máa béèrè lọ́wọ́ àwọn èèyàn tábìsì ẹnu máa béèrè bí tribe ló di ẹlẹ́kùn yóò àti yóò kì í mọ kẹrọ ọkọ mi àbó sinimá báyìí bá bàtí àbátí friday àbá ìgbà tí ìjọba ìgbà àbó yóò rí alẹ́ alẹ́ wọlé o inú òwúlé lè yọ lọ tí wọ́n ti ìta ọmọ ni nìyẹn anábì bèè bèè lọ́wọ́ rẹ̀ àìnà lọ ìsàmà mọ̀nìhánà àǹtà ọ̀nà àǹtà àǹtí mọ̀mìnà mọ̀mìnà lè wọ̀nyẹn so ìbéèrè tó bí àdébí pé sípò yọkùn nù ẹrú àdébí ní kọyọkùn ẹrú. fi ìdẹ̀lí ìlú àná àná màṣẹ́ ìdá ààbí ìsàhálà àná owó ọ̀mẹ́. ajẹ́ sí ẹ̀rí bẹ́ẹ̀ pé ẹni bá gbà fọ́nà ọba tó gbà fọ́nà ọba sọ́mọ̀ ló wà mú mẹ́lẹ́ nù. ó sọ ní mẹ́lẹ́. àlọ́ sọ bẹ́ẹ̀. wàhálà àkọ́ ìtàn yahoo àlèfẹ́ ìjákùn ni pé ká ìdí mẹ́rin àdìsí ni pé sábàdé ká yọ ẹni tí ń bẹ lẹ́rú ká yọ kó lẹ́rú àlejò mẹ́jẹ̀ mú sí pé kó ní kíni yìí kó jẹ́ mọ́mì ni àìkú ní imọ̀ wọ́n ṣááyé ìmọ̀lẹ̀ àdìyí èyí tó jẹ́ tọ́ka sí ní àdìsá ká yí pé àdìsí yìí dàdí ìlànà àlẹ́ olùkọ́ ìlànà àlẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ sàmàwá في جهة العلو إشارة حسية ìta fẹ́ lóbi àdéhùn ìta ni wa ẹ̀kọ́ pọ̀ mbẹ́ o àmọ́ ìta fẹ́ lè pé olúwa wa ń bẹ lókè àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ wà bí ẹ bá ti báwọn yẹn ṣe ń fẹ́ ẹ̀rí pọ̀ gan-an sílẹ̀ kún nínú àwọn ẹ̀rí tí ò níbi pé kéèyàn jókòó jẹ́ kò lè gbà kó wọn súnmúlẹ̀ yìí àìyàn lọ àdúgbò wíẹ́sì àlà síbẹ̀ bẹ̀rẹ̀ sọ ìsàmà ṣe àǹtà àǹtà tó lọ kàn án abẹ́rẹ́ bá ti àìyàn lọ ìkànnì tó wà àdébìtì ọlọ́run alẹ́ wẹ̀tẹ́lẹ́ ó ní ọlọ́run ọba a máa sọ kálẹ̀ sísán máa yé nígbà mẹ́ta àgbẹ̀yìn òru yóò wá sọ kalẹ̀ sísán máa yé yóò sọ kalẹ̀ bẹ́ẹ̀ bá lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ bá lè yẹn sọ kalẹ̀ lẹ́gbẹ́ kò mọ̀ kó káàkiri wọ́n ló wá sọ kalẹ̀ sísán máa yé tó bá jẹ́ kó sí tọ́lọ̀ òun kò ni ó yẹ kó ti wà ní. sọ́mọ́ ayé tẹ́lẹ̀ ìjọ ti wà nínú àfẹ́fẹ́ wọ́n wá ní ó sọ̀ kalẹ̀ èyí ń dàbí àwọn tó bá àdúgbò èmi lọ́nà náà wọ́n sí náà aláì àánú ọlọ́ọ̀ ni aláì àánú ọlọ́ọ̀ ni bọ́lá òun bá ti ṣe fẹ́ wàláì bọ́lọ̀ bá ti fún wa ní máa ń wà ní orí ńláńlá wàláì làbí orí ńláńlá lọ́lọ́ bá ti fún wa tọ́lọ́ bá ní kọ́mọ yá wa kọ́mọ tá a bí inú kó yá lùsùn náà orí ńláńlá ló ti fún wa kìí ṣe tó ń kọ́ jóbi rẹ̀ ìjóbi rẹ̀ tó já lùsùn ní à ẹ̀rọ tá ni àwọn ọlọ́kọ̀ wa yìí ìyá na wíṣà alùsùn náà ó kàn mú wa láàrin mọ̀lẹ́bí wa ó fi ọ̀dà alùsùn bẹ́ẹ̀ ní pọ̀tó mọ̀lẹ́bí yóò ní mọ̀lẹ́ kan ẹlòmí ní gbogbo lẹ́mú wọn ní gbogbo mọ̀lẹ́bí wọn àtòkè àtòkè ọ̀tà òdì kan tó wá ọba tó lè yọ ọmọ rẹ̀ kéèké tó kọjá alùsùn náà ó fi sàánú fún ọ ní òru ọlọ́mọ sí akọ́bà níyà dára ọmọ òru aláì ẹni tó lọ bá ti kọ́ ẹnì kan bá ń jọ kan àbúrò rẹ̀ fún abá ńlẹ̀ yìí ó wá gbìyànjú kó tẹ̀lé sílẹ̀ kò sí ó wá gbìyànjú ah! ó ní ìgbà wo ló máa ń sí ni pé ó bí ẹni tí bá ń ṣe sún náà tó máa rẹ̀ àbábọ̀ wájú ló fi ti máa fi ọ̀láì ìgbédọ̀ rẹ̀ yóò dé àánú ọlọ́run ni àwọn afẹnú rẹ̀ àwọn afẹnú rẹ̀ káwọn ẹ̀fọ́ ti rẹ̀ nígbà tá a dá wọn lẹ́sìn wọ́n á ṣe kó jẹ́ mọ́jòkó pẹ́tẹ́lẹ́ o bá a ti múra bá a ti gbìyànjú lérí wọn kó o ní o sì lè dábí láyé o sì lè dábí láyé olùwé tá a rán ọrùn wọ́n sì lè táyé wọ́n sì lè dábí láyé bó bá wọ náà bẹ́ẹ̀ òun ni ìwé tá a rán ọrùn kọ́ dágbé mo fẹ́ jẹun mo fẹ́ mu mo fẹ́ ná mo fẹ́ lo owó ìwé jẹ́ ayé nu ó bá ń wọ lọ́wọ́ abẹ́ òbí yóò ka gbogbo yóò bá yóò ka gbogbo yóò bá wàhálà yìí mẹ́fẹ́ kì í jẹ́ dìde. tó bá dé sèé ó wá kú tàlìkíámà tàlìkíámà wọn ni kọ́ wọn mú ọmọ rẹ wá wá ojú gbogbo báyìí wá tí wọn lọ ọmọ àmà lọ́wọ́ tó bá dé lọ ọmọ àmà lọ́wọ́ ọlọ́run ò ní bí kẹ́mi wá kú òun ló ti àwọn òbí dáhùn bá fi máa ń lọ nù. níbẹ̀ ló jábàá yìí ní àwọn máa lọ nu ọ̀pọ̀lọpọ̀ náà wá sọ́ra tí àwọn òbí kan rí ẹni wọ́n lè lọ jáàbù torí káwọn wọ́n fún un wọ́n jáàbù fún un ọ̀rọ̀ tó sókè wọ́n sókè fún un bí bá rí ọmọ ẹ̀kọ́ yóò kọ́ láti apá mu. kò wá ní mọ̀ tó mọ kò ní mọ iye rẹ̀ kò ní mọ àwọn ọmọdé ká bọ̀ ìjáàbù yìí fún kò ní mọ̀ mọ́. torí pé ọ̀fà ẹsẹ̀ rẹ̀ wá sí ẹ̀sìn ìlóòótọ́ náà ni máa ń fáyọ̀ máa náwó àmọ́ àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ kéde. àgbẹ̀rẹ̀ òṣèlú tó lọ́kọ̀ọ́ náà wájú àtúntí sọ́kàn àti dáadáa láyé wọn gbogbo ìjókòó ìjókòó sábà ti ń lọ ẹ̀dá kòtò ẹ̀yà máa fàrọ̀ wa lọ́wọ́ èyí ni kálọ̀ ẹ̀ wá gbọ́ táwọn ṣẹ́gbọ́jọ́ náà ẹ̀dá kòtò ọlọ́run sabati náà wọn wá ta tí ó jòkó lé ìgbẹ́ tó máa gbọ́ àwọn kan lọ sí gómìnà ìdílé ọlọ́sìn nìkan gbọ́ lẹ́sìn yìí ká ká pàmò lẹ́sìn yìí káwọn bẹ́ẹ̀ bá ti ló dáa gbogbo àwọn tó yẹ kó ìjọba wọn àti kàwọn ti wọ́n kàn ń gbọ́ báyìí náà ní tó ilé òfin kan ìlọba ajúwà sábà máa tọrọ ẹ̀rọ bí èkú lórí ara wọn àtútù kókó wọn ọ̀sìnlélẹ̀ yìí ọ̀sìnlélẹ̀ ládùúgbò yìí inú àpọ̀ ọmọ rẹ̀ gan ọmọ ìjọ agbára rẹ̀ yájọ ọmọ rẹ̀ lọ aláì sẹ́kọ̀ọ́ mọ̀ títí wọ́n bẹ́ẹ̀ tí ó sì tọ̀kọ́ jáde bó ṣe mú ẹ̀kọ́ dúdú ẹ̀kọ́ rẹ̀ fọ́fọ́ jáde mú jáde nú òkò dúdú àwọn ẹni tí wọ́n ń mú olóòlù pé ní áà

àbá ìrọ̀lẹ́jẹ́ lọ́la ni ọlọ́wọ́ fi kàn wá láéláé gbogbo àwọn tó fi wúwẹ́ kàn mọ́tà tààlù wọn lọ́wọ́ láéláé láì lọ́pàá. ẹnu mọ̀ nílẹ̀ ẹ̀fí bá wà bá sábà ẹ̀fí áá ẹ̀wọ̀n ẹ̀ ti rí Ha? Ah. ìwọ ìwọ ìwọ bí yóò dérí lọ́wọ́ bí yóò dérí bá wàhálà tó ti kẹ̀ lómi nu ẹ̀wọ̀n ẹ̀ ti ẹ̀ ti fi tọwọ́ báyìí lóòótọ́ ẹlòmínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò sàmójútó o àwọn tó sàmójútó nu wọn lọ́ọ̀tà wọn o ọ̀rọ̀ ìjà àdó kì í ná lọ́lọ́gbọ́ ẹ wọ ṣáàpù ó ti yàwá kò sí ìtàwọ́kì ọ̀la ìyàwó tó gbìyànjú nu wọn ọlọ́ọ̀tà nu wọn náà àfa tàwọn tó ń jòkó tẹ́tẹ́lẹ́ tọ́ afẹ́mọ́ rí kan lẹ́nu omi ìgbé ọmọ ẹ̀ ló tọ́ka tó dérí ọmọ ẹ̀ rí ọlọ́run kan hàn mí gbogbo ọmọ ẹ̀ pátá náà àbá wà yìí ìgbìyànjú ni àwọn tó gbìyànjú ni wọn ọlọ́run dá wà lọ́wọ́ ó fẹ́ wọ́n ti ọmọ kan nínú àwọn ọmọ tó gbìyànjú ni wọn tí wọ́n ti sún náà ọlọ́run ti alákòópa àwọn nígbà wọn wí náà ní àpàlà wọn jẹ́nu èèyàn wá rí kan náà àwọn ọmọ ẹ̀ wọn gbìyànjú ni ọmọ jihadu bíi iná láti yàrá oṣù dàní ẹ bá ti gbìyànjú ẹ bá ti gbìyànjú àtọ́jú wa nù yín àtàwọn ẹ lọ́sọ̀tọ̀ sanu ọlọ́ wọ́n ti kàfọ́ ọmọ wa o wọ́n ti kàfọ́ àwọn àbúrò wa wọ́n lè gbìyànjú yàrá bá ọmọ ìṣẹ́ láti dé fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíkọ́ fún yàrá lóyún <laughs> eh? gbogbo dáadáa tó ń láyé bàjẹ́ náà ẹ̀yẹ tí mi àfá àkéjì ọ́ àtẹ̀góde àtẹ̀gówà àtẹ̀góde yóò sì sì jẹ́ náà rírò dáhùn tó sọ fáwọn ìyàwó pé ayé tá a wà yìí àwọn sọ pé kó lè jẹ́kọ̀ọ́ àmì ọ̀bẹ́dẹ̀ rìn ṣàkóso lọ́wọ́ bá rẹ̀ mọ́tò lọ́wọ́ bá rẹ̀ tó wá fún wọn lórí pẹ́rẹ́ ìwọ́n tó fi kọ́ ọ̀gá kiri gbòòrò ó sọ fún wọn ní wọ́n fún ẹ̀ sàláì ní wọn ló kọ́dà sí mi ló mẹ́rin ilé òtún akọ ni tó akọ ni káàkan làwọn ìfẹ́jú ní ìwé wọ́n bá lọ wọ́n ní ẹ̀ka lọ́ba kíkọ́ àdúgbò fẹ́ fi wọn àwọn àti òkú àwọn ẹ̀bá àgbóúnjẹ wọ́n lè fi oúnjẹ tó bá tó gba ìgbìkọjá ìwó lè èyí àpò rẹ̀ ní àà. You know, you know, know when you want to say, know when you go. Màtúyà, brọ́dà ti sísá lọ́tẹ̀ lẹ́nu èké, wọ́n fẹ́ lọ́tẹ̀ lẹ́nu èké. Bàbá lè ebúná ebúná láti. Ẹ̀rọ ìjà máa fa ẹ̀yà máa fa balẹ̀ ẹ̀rọ ìjà bọ́ ìjà máa fa balẹ̀. Bí bàbá yẹn máa wẹ̀ bìbìbìbì máa gbà wẹ̀. Àná bí wọ́n láì fún sọ̀rọ̀ ibà, àbẹ́jọ́ àgbà náà ti lọ wọ́rọ́ kù wọ́n náà tó pé mi ní oníyìn ó ní àbá ó náà wọ́n ti gbà àwọn ẹni ṣiṣẹ́ o wọ́n náà ẹni ṣiṣẹ́ o àmọ́ ìjọ ní dáadáa ìdí òwe ọkùnrin ìlú ọjọ́ bọ́lá ọ̀rẹ́ ìdí òwe ọmọ ní dáadáa dé ìdí òwe ọmọ ní dáadáa ọmọ ìgbà ọmọ ní lámọ́dé aláwọ̀ mo kàwé bọ́ta bọ́bá bọ́ sójà ní pé Abdullahi wọn lọ Abdullahi wàá jẹ́ bàbá ti jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ní one thousand five lójúmọ́ wàá lọ máa láàrin oṣù kan one thousand five nígbà tá a ti òṣìṣẹ́ ìwà yóò gbà wẹ̀ ó ẹ̀dùn ọ̀rẹ́ lónìí ẹ̀ ẹ̀ láwọn ọmọ tẹ̀lé rẹ̀ lẹ́kọ́ bá bá gbọ́rọ̀ lè nínú báyẹ̀ mú tàbí tó wọ́n á fẹ́ pé kó lọ owó wa tẹ̀lé ní ọ̀rọ̀ tó gbé ẹni ó ní àwọn ẹni jẹ́ àwọn ẹni jẹ́ àwọn ẹni jẹ́ àmọ́ ìbéèrè ni pé ìgbà ọ̀rọ̀ àgbàdà onígbà pẹ́ máa bá ẹgbẹ́ wá wí gbìgbì wá tẹ̀sí wọ́n lè ṣe èrè kí ọlọ́mọdé máa fáwọn ọmọ náà ṣe ìṣọ̀rọ̀ ìkẹrẹ bóyá ká gbóbá nù àti parí tọ́pìkì lónìí ká tó mẹ́nu lé tọ́pìkì lónìí. وطبعا الله عليه وعلى وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم Last week, the other day, lọ pé irú àwọn obìnrin ìlú ẹ̀fà ẹ̀ ẹgbẹ́ tó ti àwọn abẹ́rẹ́ tí wọ́n ti ń sọ ṣé ẹ̀ ìjẹ́sílà yẹn máa ń ṣe àti nínú léṣe owó ṣe máa wọ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ àti tó pọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mọ̀láyíkà wọn ti ara tí ó fẹ́ àti lọ́dá tó ń bá a tẹ̀ láti wí àwọn ẹgbẹ́ ìjọba ẹ̀ láti ọ̀rẹ́ ìgbìmọ̀ tó ti àtẹ̀síọ̀ já lẹ́nu ilẹ̀ tó wá ìmọ̀ ẹsẹ̀ méjì. láǹfààní àwọn bọ́dà ẹgbẹ́ ọ̀yá ní ọkùnrin ọ̀gá ẹ̀yọ́gbá láti ọ̀gá ẹ̀yọ́gbá àti bàbá ẹ̀yọ́gbá

nípa olùmọ àdé ẹ̀rí ọlọ́mọ fi rẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ ni ọlọ́mọ fi rẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ pé nípa tó mú táyà bá ti ń rí kiri nǹkan nípa tó pé ìgbẹ́ omi kìdè ọlọ́mọ fún ọmọ yẹn ní pẹ̀lú rẹ̀ náà ẹwà apá lásìkò n'i kọ́dà ó kára mọ̀ jù lọ wọ́n pé ẹgbẹ́ ọlọ́run ọba kí ló láìka kan ní ọmọ wa ọlọ́run ọba wọn ó lé jẹ́ pé lápòjú táwa sọ súnà lè sọ súnà tó yí ibà ìtàn súnà tó sọ sọ́nà ó ti kú àwọn yóò kú rẹ̀ mọ́ pé àkídà tó lọ́la bíà kò sí mọ́ ẹbọ́ sí káàkiri ayé kọ́dà tó wọ́n sì dé Saudi Arabia subhanallah wọ́n fẹ́ bọ́ sáyẹ́ bẹ́ẹ̀ pàtàkì àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ àti lọ inú kọ́ńtà ti lọ ẹ̀sùn wa jẹ́ mùjáde tọ́lọ́ ti yé nǹkan yẹn padà tó gba gbòòrò ní báyìí kéde gbogbo àwọn tó máa kóbi ti padà ṣé múra buhari wò ó dúró àwọn àfa mẹ́ngà náà nígbà pé wọ́n ní mọ̀ nípa nǹkan yẹn fọ́nà àwọn òṣìṣẹ́ ìlú tiwọn wọ́n tó lọ́wọ́ lò wọ́n ìfẹ́ àwọn kan ló kọ́ wọn àwọn kan ló kọ́ wọn tẹ́lẹ̀ mọ̀ pé àkàwá ah, yóò dá o ọlọ́sìn káwọn lè wí wí náà lè wí ọlọ́sìn wọn fi ayé kan yẹn bẹ́ẹ̀ náà nípa ìmọ̀ hadith àti Muhammad sọlá wà lọ. mo bá tún ìlú kò kọ́ni dé àyíkú ọ̀la bí adìlá yé fún àkọ́jú àtọ̀nà fún àkọ́jú. ó dà á láwọn ọ̀sán tí wọ́n fẹ́ wọ́n fi wọ́n fẹ́ wọ́n fi wọ́n tẹ̀lé báwọn àwọn ìjọba wọ́n mú kọ́ ìjọba ìjọba ìwà ìjọba tá a bá ṣọ́ra àpótí ẹ̀ka pótí kọ́kẹ́ dájọ́ lórí èèyàn bẹ̀rù èyí máa ń dájọ́ lórí èèyàn bìbìlìsá ni hàn láì ní bẹ̀rù sọ bọ̀tí iṣẹ́ tí ìrẹ́kọ̀ ti dájọ́ lórí ẹni rí ẹni pé báyìí wọ́n ti kó lórí lélẹ́yìn bọ́ọ̀ bá sọ́ra ọ́ dájọ́ lórí àlùmọ̀ yìí bìlì kófò pété fèrè ni wọ́n pẹ̀lú ọ̀ fẹ́nu sọ pẹ̀lú ìṣesí rẹ̀ lápẹ̀jù ẹni kẹ́kẹ́ dájú kọ́kẹ́ ní ti yẹn ní kírun lẹ́yìn àwọn ìmọ̀mọ̀ yìí ní kẹ́ẹ̀kẹ́ ìfọ́mù ẹ́ kó máa yẹ dẹ́wù ìtọ́kọ̀lọpọ̀ omi náà bẹ́ẹ̀ ni bá ti pọ́pọ̀lọpọ̀ ìmọ̀mù jáde lóòótọ́ nílùú tàwa yìí o ọ̀nà ẹgbẹ́ bá kọ́ ọ̀nà jáde mẹ́tí mẹ́tí èdìdè gẹ́ẹ́ ẹni mọ̀ ẹ̀sẹ̀ wọn máa dáàrí kì ọ̀nà bọ́yá ẹni ibi àdúgbò tí wọ́n lọ ní bọ́yá méjì tó tẹ́kù gẹ́gẹ́ làwọn sọláwọ̀n tí wọ́n ní gẹ́gẹ́ ti sẹ́yìn ìlú àdúgbò àti ìlú àwọn ìmú àwọn ìmọ̀ mìíràn ẹ̀sẹ̀ wò rárá wọ́n lè máa tàwọn bíbí àbí o gẹ́gẹ́ ti sẹ́yìn àwọn ọmọ ìyẹsẹ̀ wò tí mo sì mọ̀ wọ́n. Bàbá wa kọ́ ọ̀rọ̀ gbogbo dáhùn kí òun wá gbogbo àdúgbò lè ọ̀kí rẹ̀ àwọn ń dá àwọn kí àwọn máa ń rẹ̀ ń gbẹ pé àkókò òun ní ẹsẹ̀ wò. Ọ́ dájọ́ pẹ̀lú ti tó ìyẹn ti dájọ́ sábà ti mọ ẹkí ò lẹ́yìn wọn títọ́ wọn fi jọ ayé ti tọ́ bẹ́ẹ̀ ẹ dàpọ̀ kí n tiẹ̀ pẹ̀lú ẹlẹ́wọ̀n kọ́nà bá ní wọn kọ́ bá wá sọ létí ẹ̀rọ gà gbọ́ ọwá gbọ́nù ọwá sí ní èsì tẹ́tẹ́ ọwọ́ àlọ́ báyìí wọn gẹ̀gẹ̀ fúnra wọn àkókò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ báyìí mèsì ọba lògbòmìnira ìlú tó sọ àti tó bá ara wọn kankan tó lè tọrọ mi náà kí lè mọ fún èyí ti dá ṣẹ̀kọ́ ti rọ́pọ̀ nù sẹ́kẹ́tìrì ọ̀dì rọ́pọ̀ olówó èyí lọ́wọ́ kí náà wọ́n fọpọ́ ṣe. Fún àtúntò òfin dè fún ọ, fún ẹgbẹ́ ìjọba tó fi tẹ́sí náà, ó yà rúùf dáadáa, kò sí tó èyàn lè mọ fílù nǹkan báyìí nǹkan báyìí ló tọ́ tí ó sì bọ́ sínú ṣéèkì ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ náà lòun ọwọ́ lẹ́yìn náà ti ọlọ́run òtí ọlọ́run náà ni pé ẹ̀yìn jẹ́ sẹ́wọ̀n náà ni ọlọ́run sàmà náà wà nọ́mbà tù ẹ máa sọ lọ́wọ́ ẹni jẹ́ wọ́n tó lọ́mọ

fáńtì padà àmọ́ ńlá náà ni yóò wá padà jẹ gbèsè yóò wá jẹ yóò àgbẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn sì ń gbèrè mọ́ yóò díẹ̀ fún lórí lórí rẹ ni tí wàá ní ti pé two thousand ní wọ́n náà máa ta wá tí wàá ní ti ara pé èyẹ kọ́lẹ́ pọ̀ náà ní ọ̀pọ̀ sí pàtó pápẹ́ ìṣẹ́jọ́gbẹ́ náà wọ́n ló jọ gbèsè tí wàá ní ti náà. ẹ̀mí jẹ́ òsín bẹ́ẹ̀. ẹni tí lóko ti ń kí ọ̀fun wa àlọ́ra ẹ ti já àbí ó ní nǹkan tó ń já kiri so that ẹni tí fẹ́ jọyìn rẹ̀ ẹni fẹ́ rọ́pò rẹ̀ tó nà tó ká fún mi àmọ́ ẹni tí òun wà lẹ́yìn náà látara dọ́wọ́ ayé. kọ́kànwà lẹ́yìn kọ́kànwà lẹ́yìn mọ́mú ni gitman bilarun bọ́ọ̀dì lásán ní ọ̀gẹ̀dẹ̀ ìbọn mọ́ ọ̀gẹ̀dẹ̀ òsì bẹ́ẹ̀ òkú wà láyé ẹ̀rọ́dọ̀kọ̀lọ̀kọ̀ kiri tẹ̀lé kọ́lọ̀kọ̀ sànù wa ó ti apẹ̀lẹ́pẹ̀lẹ́ kára ti apẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíín tó kúrẹ́ láyà ẹnu ọ̀ràn ẹni tó lóde òní owó tẹ́lò mi ò ní ìdí lára tó wá kírun ẹ̀rọ tó àmọ́rọ̀ wọn sanu wadé ìfẹ́ ìtẹ́ bẹ́ẹ̀ ni pé ó ní wà sí rẹ̀ sí olùwẹ̀ ẹ̀ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú onírun mọ̀ yóò wá bẹ́ẹ̀ pàtí ara yóò wá bí bó. yẹn ni pé wọ́n ti kí òun mọ́sálásí àbí wọ́n ti kárata ìsìn àbí àwọn kan tó wá dé wọ́n máa kóra ló máa ti jẹ́ wọn àbí. ìbéèrè sọ pé tí wọ́n bá ti kí òun sọ mọ́sálásí ní jẹ̀mọ́ táwọn kan tó lè kóra wọn dé táwọn náà tó wá sí jẹ́mọ́ tí wọ́n nínú mọ́sálásí kan náà eléyìí àwọn àfa àwọn àfa tó sọ́nà méjì lórí rẹ̀ ìkọ̀ọ̀kan náà àwọn àfa ìdẹ́ táwọn àfa àfa pín méjì kẹ́ẹ́ ti pé àwọn àfa kan mọ̀ lójú àwọn kan mọ̀ lójú àfa ń sọ̀rọ̀ tẹ̀gbọ́n ojú fẹ́ràn àfa kan lójú àfa ń sọ̀rọ̀ nígbà tó kọ́ àwọn àfa tí wọ́n ní kan ti láyé tá a bàbá àfẹ́ tẹ̀lé wọn àwọn náà wá ní pín méjì lórí pé ìjẹ́ tí wọ́n bá ti kíkẹ́ mọ̀ sọ́nà mọ́sálásí tá a tún lè dìde káwọn ọmọ ètò dé káwọn ọmọ dájọ́ lọ́mọ ilẹ̀ wọn á tọ́lọ́ méjì àwọn kan lèèyàn lè dé àwọn kan lèèyàn lè dé sùkàǹkú amẹ́rì wa kàǹkú amẹ́rì wa kàǹkú àmọ́ pẹ̀lú gbọ́lọ́ kò sáyẹ̀ lẹ́sẹ̀ báyìí sùtàbára tí wọ́n ti rẹ́fẹ́ lẹ́yìn dẹ́gbàgbọ́ nù pé pẹ̀lú àlàyé sáfà tí wọ́n ti fún wa wọ́n ti kún lẹ́kọ̀ọ́ á fi wọ́n lẹ́sìn náà ti dá tí wọ́n ti dé yìí kò tí wọ́n bá ti di pé ọ̀pọ̀ ìdílé ti bẹ́ẹ̀ yọkú lẹ́yìn wọn wọ́n mọ̀ dáa tẹ̀lé àwọn kọ́ bá wọn kọjá níwájú wà sí

والله تعالى على بصوابه اوكي ìwé alákọ̀ọ́kọ́ ẹ̀yìn máa tó bá pè òun adéká máa wí nǹkan tó bá wí lẹ́gbàá ẹ̀ ká ṣe àwọn àtàwọn lẹ́yìn rẹ̀ lójúmọ́ àdéhìn ní wọ́n ṣe ìgbà tí wọ́n mú ẹgbẹ́ bá ti ṣe kí wọ́n bá ti pẹ̀lú tán wọ́n wẹ̀ ọ̀túbà ni àwọn àti àkàrò lọ́wọ́ ọ̀nà àti ọ̀túbà tí tọ́lọ́bà náà tẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ káwọn líkì sí ọ̀túbà lọ́wọ́ àyẹ̀mọ̀ wa ẹlẹ́ẹ̀kejì náà àwọn ọlọ́ọ̀ba àwọn ọ̀rùn tí a tọ́jú ilẹ̀ fọ́lọ́ọ̀ba náà lọ́wọ́ hàn kẹrin àti nígbà tí sàdé Muhammad àwọn aráwọ̀ Christian àwọn náà á fi kọ́ máa rìnlẹ̀ agbára wọn bẹ̀rù kò tún òkúta gbà wọn bọ́ tí wọ́n wà lójú ọ̀nà ibi àwọn wọlé ni wọ́n ti jáde ń bò mí bó ti jẹ́ pé mùsùlùmí náà máa ń wọlé ń bò mí títí kí nìyí wọ́n jáde ń bò mí. àdìsí sọ̀hẹ̀ àdìsí lẹ́ka ọlọ́ni kọ́lọ́kọ́ lọ́wọ́ ádám aláṣọ rọ̀ nìyí ọlọ́ni òun dáadáa mọ́ lórí àwọn ara wọn but èyí táwọn àbáwọn sàlàyé ni pé àwọn nǹkan ti yẹ pé kéèké kó wo ara rẹ̀ dáadáa mọ̀ pé kọ́ máa fi gbé bọ́lá náà lè lẹ́gbọ́ báyìí gbọ́gbọ́ tó lọ́nà sínú ṣe gbọ́gbọ́ bá lóun wòrà àwọn dá gẹ́gẹ́ bí sí ẹgbẹ́ ọ̀hún ń dúró ọba rẹ̀ nísìnyí bàbá rẹ̀ nísìnyí ọwọ́ bọ́dọ̀ ọba rẹ̀ ni ọ̀hún dọ́ba ìka rẹ̀ wọ́n á yà sọ́kí bàbá rẹ̀ ní nítorí sọ́kọ́ lọ gbọ́ yé báwọn ni gbogbo tìfásì ọlọ́run ọba àti sọ pé ajẹ́ pé ojú wa bí ojú jẹ lórí wọn ìmú wa ọlọ́run bá láwọn olùwájì olùwájú ádámù náà olùwájú àmọ́ iwájú kálukú wọn yàtọ̀ síra wọn so tó wáyé pé táwọn tó jẹ́ni sọ níbi wọn sọ tí ó bá tí ó bá ti bá ń lọ ẹ̀yà àdúgbò ti wúyọ náà but ara wọn làwọn wọlé mẹ́wọn àmọ́ kò sọ wọn ti mùsùlùmí wọ́n ti jáde bó ti Ah, wọ́n àgbọ̀ pé ó dá aláṣọ wọ́n sì pé bó ṣe rí gangan lórí pé bá dáwọ̀ ṣe rí ọlọ́sìn lónìí ọlọ́run bá rí àgbọ̀ síbẹ̀ àti pé ọlọ́sìn ló mú ní ìgbọ́rọ̀ bí ti gbá ti nà báyìí náà ní ìtàkùn tó fi wọ́n ti nà náà nù gbogbo àwọn ọdẹ wò kò kò kò báyìí yìí ṣé ìkòlù àti mìíràn àti ẹjọ́ èèyàn tó bímọ tó ọmọ yẹn á kọ́kọ́ ti ṣe dàrúkọ tó ń rìn wọ́n wá ṣe kọ́kọ́ fún wọn wá pé iṣẹ́ yẹn lè gbà á. ó pé. wọ́n ti àkọ́kọ́ tí wọ́n lè dàrúkọ. ẹ ó fọ kí ni fọwọ́ fún wọn dín kí wọ́n lé kí wọ́n lé dé. wọ́n ní ọkọ̀ wọn tó wà lè náà ni. àti ìta ni fún wa rẹ̀. bàbá tó bá kẹ̀ sí ìsúnmọ́ rẹ̀. tó bá ní sí i tó ilé ìwọ̀n níbi tó bá ní sí i tó bá ní sí bọ̀bí kọ́ ti tójú ní pọ́blẹ́mù ni pé ó ti ní ọjọ́ kẹ́rin ti fi mọ́tò àti èsì tó ẹgbẹ́ dá kàmí ní ẹgbẹ́ ìsìn náà ẹgbẹ́ ìsìn náà kíkọ́ rẹ̀ onígbà ńlá wí o tàbí ọmọ gbà ńlá wí kọ́ sí mùsùlùmẹ́ mùsùlùmẹ́ jẹ fàbàlẹ̀ mùsùlùmẹ́ jẹ ó bọ̀ pé nǹkan yẹn ti tó ṣe lé lérí tó lẹ́kọ̀ọ́ kó tẹ̀sí nípa yẹn lérí wá twenty forty days ó ké mi because àwọn àtọ̀ bójú mi máa ń yóò bá òun yóò bá òun tó máa wọ yóò bẹ́ẹ̀ kàn gbogbo kékeré kan jẹ́ oníyìí wọ́n ní forty days tí tọ́mọ́tẹ́lẹ́ yóò kú ni ẹ̀wọ́n nígbà ìgbà ni eré ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bọ́ lẹ́nu eré òkú tẹ̀lẹ́ nígbà lára rẹ̀ sẹ́nu eh, èyí kan náà ìjọba ti ṣe ìjọba ti ṣe ìjọba ti ṣe kí ló sọ wẹ́n mi wúlẹ̀ náà mọ́ rẹ sẹ́nu ìjọba rẹ kí abúlé àwọn dín dín dín dín dín dín ni túmọ̀ rẹ̀ àti ká mọ̀ túmọ̀ rẹ̀ tí bá mọ̀ túmọ̀ rẹ̀ ó ṣeé ṣe tí mi bá ń bá wọlé àbálẹ́ lọ́wọ́ àwọn kìbọn kí ni kí ló dé tẹ ó ti jẹ́ bó ti jẹ́ bó ti dè ó ti jẹ́ bó ni. ẹ̀yà ìbéèrè tó kẹ́ máa ń sàrẹ̀ máa yọ ánsà àmọ́ mi lè rí rẹ̀ na cewa wayan su loke nan ta wasala kuma kone yi na wasu salam Okay. Hola. Oh, idan kafa hudu a zama ba su sabu nan Ya por la verdad, el país ya se está en un estado. Ya se está en un estado. Kára wò bẹ́ẹ̀, tọ́lá ti lọ láàrin ìlànà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìfọ́n, ọ̀hún gbogbo nǹkan ìdárapọ̀ pẹ̀lú òkèlú. Wọ́n bá rẹ̀ bá ẹ̀rù pé ààrẹ fẹ́ ló ti wọ́n sí ara ọ̀nà nìyẹn. Ṣé olórí ẹ̀ náà kọ́? Àbúkà àti kùtù lálọ́dẹ́ ẹ̀rọ ló sàmọ́ nípa tí alákọ̀ọ́kọ́ àti ìtẹ́lẹ́ká pé àwọn àyàwó àti ẹ̀tọ́ láti béèrè lọ́dọ̀ ọlọ́dún bí ẹlọ́pàá náà máa ń gbìyànjú ìkákọ́ gbìyànjú àti kọ́ ni ìtawà rí pé ìpàdé kí wọ́n kọ́ ìbẹ̀rọ̀ tẹ́lẹ̀ lè béèrè ìbálòpọ̀ tí wọ́n wá béèrè dàrẹ́ ìkákọ́ gbìyànjú láti kàwé kọ́ wọ́n fún àkùbẹ̀rọ̀ fún wọn láti lè kọ́ bóyá ìbẹ̀rù lọ́wọ́ ni àdúgbò ìfún orí tẹ béèrè béèrè ìbálòpọ̀ tó gbé ká máa tó kọ́kọ́ ẹ kíkọ́ ẹ kápọ́ ìwà tí wọ́n sábàdà kíkọ́ fún ọ̀rọ̀ ẹni ojú ìwà nípa àìsílám àti àlìmẹ́ẹ̀lì tó bá dákọ̀ àìsílám tó bá dá tó bá dá tó bá dá dá tó bá dá dákọ̀ ó kó méjì sínú tó bá lè ṣe bọ̀tọ́ àìsí wọ́n ń sọ ìsìlám ìmẹ́ẹ̀lì wọ́n ti sẹ̀pẹ́rẹ́sì ẹ̀ ìkó wọn jẹ́ ẹ̀ wọ́n ti ṣe bírísì ẹ̀ tí wọ́n ti wọ́n ti sọ nípa Islam wọ́n sọ nípa alimami yẹn bọ́tọ́ ẹ̀kọ́ máa ń da wọ́n ń da ló lọ́tọ̀ tí wọ́n ti so Islam kó lè máa túmọ̀ Islam ta kó lè máa túmọ̀ tìlú náà bẹ́ẹ̀ náà ní ìmánì náà tó wọ́n kàmí sọ̀tún láti yà yìí tó pé Muslim so tó sì ní ìmánì yìí kò túmọ̀ tó ti dé kó mú mi ipò mú mi lọ́tọ̀ tó kó mùsùlùmí ẹ gbígbà tí Abdullahi eh, ti ń bí àlẹ́ sọ̀rọ̀ náà fẹ́rẹ́ àwọn afáàní mọ̀rọ́ ti bù nù ní mọ̀rọ́ ti bù ti ìpele ẹ̀sìn ìpele àkọ́kọ́ àlìsílám yóò kọjú pàṣẹ tẹ́lẹ̀ bọ́ náà ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ni kí mọ́lẹ̀ tó wá dé onígbà tí wáyé ẹ̀kí ń tẹ̀lé bọ́ náà kí ní tẹ̀lé tàbí Muhammad sọ̀rọ̀ àwọn àríwá tẹ́lá eré rẹ̀ fún ìbẹ̀ sọ́nà kí tẹ̀lé tàbí Muhammad gbà inú náà nìyẹn ọlọ́run kan náà ní sọ̀wá. níparí tábà tẹ̀sán kan yà ìlàbàjá wọ́n ti kaba yìí sọ́ọ́dì mi wọ́dà èsè o èsè o bọ̀tí ẹ̀ bá wọn ń tẹ́sí ti pé bẹ́ẹ̀ ń ti tẹ́sí pé nǹkan yẹn ní pé máa ń tẹ́sí ti ó lò wò sí ní búra bọ̀tí ẹ̀ lè wá kọ́ tó bá jẹ́ ara àwọn nǹkan sí ìrìnà pé ara wọn ni èyí fi lára wọn gẹ́gẹ́ bí mi èyí fi lára wọn àwọn náà ti láì wọ́n náà ti láì ìgbà yẹn kíkà òwúrẹ́ lásán ni nílò ìbálò pẹ̀lú náà pé a bá lò pẹ̀lú parí pé ó ṣe tẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe gẹ́gẹ́ ti sìn ìgbà mí yẹn lè kọ́wọ́ ní ìfàsí wọn tí yóò ti jẹ́ ọmọ yóò fi hàn àwọn ọmọ yóò sábà kó fún tí wọ́n ti sìn èyí wọn ò tó bọ́tọ́ bá pé àwọn tẹ́tà ìwọ̀n nìyí ṣe ìwé ìrìn èèyàn rí gbọ́n náà ṣe wẹ̀ tí wọ́n á fẹnu sọ pé ìyà ìyìn sí mẹ́ méjì nìkan méjì èyí bá rí òun ni àádọ́gbé kí ló wá sọ ní nìkan báyìí ó kó dìfẹ́ǹdì fún wa tó bá rí dìfẹ́ǹdì ìfẹ́ kó sọ pé dìfẹ́ǹdì ni tí bá sí dìfẹ́ǹdì à nìkan báyìí ló lóòótọ́ Wallahu ta'ala a'lam níparí ọ̀rẹ́ sọ̀rọ̀ náà. lẹ́yìn lẹ́yìn òdodo wọ́n ní tó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ní báyìí kò ẹlẹ́ẹ̀kejì àpọ́lẹ́tàlẹ́ fún báyẹ̀kù àtọ́tàlẹ́ fún àtùmán tàlẹ́ fún báyẹ̀kù náà. mo ní kọ́lé báyẹ̀kù lé tí lọ́yẹ̀ fi dé ìbéèrè àkọ́kọ́ nù. náà á mo kúlé nílé nítorí pé mo láwọn christian tí wọ́n jọ rẹ̀ àwọn fásitì gan bẹnu nínú christianity ní bẹnu báyẹ̀kù yìí nígbà tí mo gán mo lè sàlàyé fún wọn pé kò ná gbàgbọ́ wọn ò gba kùránì àyẹ̀kọ́ lédè lẹ́nu ọtí ní rí tìrọ ẹ̀kọ́ fi nílé nígbà mo lè lò fáwọn ọ̀rẹ́ mi wọ́n ti kéde yìí tẹ́jẹ́ kìrìtẹ́ wọn náà wò ó tó láwọn kan bẹ́ẹ̀ ló tọ́ tẹ bá rí wọ́n àwọn kan tó tó ti pé ìsìláàmù lẹ́kẹ̀ẹ́ máa ṣe ó pọ̀ nípa ẹ̀kọ́ ó pọ̀ nípa ẹ̀kọ́ pé ìsìláàmù lẹ́kẹ̀ẹ́ máa ṣe lóòótọ́ àti sọ̀rọ̀ bá orin kí ni ti di ọlọ́sẹ̀ kí ló wọ ọkùnrin rẹ̀ sí musa tó bá ń bẹ láyé tá a torí ẹ̀sọ́ kalẹ̀ gan kò ní yóò sọ tiẹ̀ gan lónìí èmi yóò mọ̀ tó ní mọ̀ lò sẹ́kẹ́ ti di bọ́ọ̀sì tí ẹ bá wá ní pé mo lè fi kọ̀ǹfìsì ẹni pé ẹ tó jẹ́ ọ̀rẹ́ mi àbólúbárì mi àbí mẹ́tẹ́ náà láti fi lápàdé kírísítẹ́n lójú ọ̀nà ìbílẹ̀ rẹ̀ ti dáwà fún akíkọ́ i àwọn kí òun níbi lápèjúwe níbi inú báyìí gan ẹgbẹ́ ń tẹ̀sí kákìrù sọ fún ìdíkọ́ sí gbogbo kà tó wá kà fọ òtọ́lá jẹ́mi òun náà والله تعالى الصواب وانا بدي اقرا زي ما قال القران الكريم لما صار حيكون اقول في أنا فاجأ في الإسناد من خصائص أهل الحال اليوم هو أن محمد صلى الله عليه وسلم على كثير أقوياء تجسد في àwọn ìjọba kọjá lọ nínú tá a fi yàtọ̀ nínú rẹ̀ kò ní alifinad lára ẹ̀sà àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ ahmad tábàbọ̀ pé nǹkan yìí alùpàá ní pé ní sábà bí alùpàá ní bẹ̀rẹ̀ wà yìí alẹ́ ìdílé nílẹ̀ ta alẹ́ tírèsì alùpàá ní bẹ̀rẹ̀ wà yìí alẹ́ tírèsì lọ́dọ̀ ta ni ó dà ní muhammad ṣe àárọ̀ ní ṣe báyìí kò sáà pẹ̀lú ìsáré tírèsì ẹ̀ ní pé ah, èyí tá sọ̀kalẹ̀ tàbúrà sálẹ̀ tírèsì tàbúrà lẹ́ta sẹ́mi tí wọ́n ti náà wẹ̀ lọ́dọ̀ yìí sálẹ̀ tírèsì ẹ̀ sí pé á sẹ́wọ́n lè tírèsì àbọ̀ ọ̀tọ̀ tó yẹ fún ìdá àlékún náà pẹ̀lú àwọn ọmọ àdúgbò hàn tó ti bẹ́ẹ̀ ẹ wá gbọ́dọ̀ ojú àwọn tó ń rán ni náà kọ́ wá fi ẹnu bàjẹ́ kọ́ sọ tó ìdábàárẹ̀ ọlọ́run wọ́n wà lórí o ṣé pépà ọ̀nà lélẹ́yìí òun náà ó sàrà àbúkù àti ìgbìmọ̀ ìyá pépà ọ̀sùn náà lélẹ́yìí náà ẹgbẹ́ ti dè lóòótọ́ adé pé má fún ní àpẹẹlẹ tọ́jú kúránì mọ́ àwọn ọgbọ́n ìgbéra agbolé máa fẹnu bá jẹ́ tó bá fẹnu fẹnu bá jẹ́ ó lè ti àwọn tọ̀hún náà kí wọ́n fẹnu bá kúránì jẹ́ tó máa fẹnu bá kúránì jẹ́ owó púpọ̀ tó ẹnu wọn ni pé mọ̀ pé irú àpẹẹrẹ kọ́ kí n ti pẹ̀lú díẹ̀ tó bá ní so ọ̀ lè wò sí kọ́ mú kúránì wọ ibi ẹ̀mí tó bá ti tìlé lẹ́nu wà láyé wà láyé náà nù so àwọn kan wọ́n sọ pé kọ́ máa yẹ̀yẹ́ rẹ̀ lójú àwọn tí wọ́n lè ka ẹ̀kẹ́ sí bàbára rẹ̀ so nítorí pé kọ́mọ̀bà kọ́mọ̀bà kan yẹ̀yẹ́ alùpùpù kẹrì ọlọ́wọ́ dára ẹ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ dára ẹ̀ sọ̀rọ̀ Eh, eso lo van a llevar.